yóò di rìbá ẹ̀tọ́ náà lè rí ọmọ ẹ̀jẹ̀ láéláé. ìjọ́sí lè bá yé wa ǹjẹ́ bẹ́ẹ̀ wá lówó èlé sọ̀rọ̀ pé lówó èlé náà ẹ̀yà yẹn ń pọ̀ nǹkan ẹ̀yin lẹ́ẹ̀bi rẹ lẹ́kún lásìkò tí pọ́njú ń bẹ pẹ̀lú ẹ̀ ẹ wá ní pọ̀ nǹkan o ìwà tó bá san pọ̀ nǹkan àti pínì ló fi san ekpe ni ti jẹ oní à ebe ń bu ọ láti rí ni pẹ̀lú pọ̀nkan ekpe ni tí ó lé lórí rẹ̀ yún yọ jèrè tó náà láti ìsìnkú náà gọ̀ ekpe ni tó lé lórí pọ̀nkan o lábẹ́ òfin ọlọ́run owó èlé ni wọ́n ń pè bá a bá dá pọ̀nkan tá a bá dá padà fólówó tá a fi pè lórí kí ló náà máa sọ fáwọn èèyàn yọ máa pé pọ́n nǹkan tí mo yà ní mo wá jẹ èrè pín nìyí lórí ẹ̀ ẹni tí máa ń gbọ́ wọ́n máa fi ah àfẹ̀yìn náà ẹ̀yin tẹ́ ẹ gbọ́n àfẹ̀yìn tẹ́ ẹ gbọ́n gbogbo nǹkan sá ló wò láì mọ̀ yín pé éèpìn ní tó léwu ni wọ́n ń pè ní kíni rìbá látàrí kọ́ ọ̀yá yẹn lówó owó tó lé lórí owó tó ọ̀yá òun ni wọ́n ń pè ní rìbá òun lówó èlé ìjẹ́ tó bá rí báyìí ẹ yẹ ká mọ̀ wípé owó èlé kódà bí èrè tá a jẹ lórí ọjà tá a rà nígbà tá a ṣe kòńgẹ́ àti tà á níye tó lé sí iye tá a rà á èyí tá a tà níye tó lé sí iye tá a rà á èlé orí rẹ̀ èrè ni wọ́n ń pè nínú káràkátà ṣùgbọ́n owó tó lé sí iye tá a yáàyàn nígbà tá a yá lówó tá a la fi bò láti rí iye kí iye ó lè lé lórí iye tá a yá wọn kéré ni àbọ̀ pọ̀ ó ní wọ́n ń pè ní kíni rìbá owó èlé tọ́lọ̀ ń ṣe ní haram ọlọ́run ní wọn ò ní sàdédé dìde nù sàárè wọn ní dìde bú báyìí bí e bá ṣe nítorí sísọ tí wọ́n ń sọ wípé káràkátà kò fi nǹkan kan yàtọ̀ sówó èlé jíjẹ. So bẹ́ẹ̀ sì ni ọlọ́run ni wọn wà á wà riba lọ́lọ́run lẹ́tọ̀ ó sì owó jíjẹ torí kò sí iye tó sí kò sí iye tó lérè tó lè yí padà kó di rìbá láéláé èrè náà ni. ṣùgbọ́n lórí ipá ayánilówó àwọn kò síbèlè ìṣẹ̀lẹ̀ kéré tó ọ̀ràn ni àtòrí ibu torí ẹ̀ ọlọ́run bá sọ owó èlé jíjẹ ó ṣe léèwọ̀ ṣùgbọ́n ṣe káràkátà lẹ́tọ̀ á sì tì mà fi káràkátà tẹ́ rí ọlọ́run fa àlùbáríkà sí púpọ̀ káràkátà àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ kò síbẹ̀ yẹn ṣe lè máa ṣiṣẹ́ oṣù tó kò sí iye téèyàn lè máa gbà láyé yìí àyàfi kọjá kó lòsì ni iṣẹ́ oṣù kò sí iye téèyàn lè máa gbà ń díẹ̀ àfi kọjá kó lòsì lèyàn ìdí ni wípé owó tó gbà ó ló ń kà ó níye à ń sì náwó lójoojúmọ́ kò sí fòpin sí láì tí gbowó oṣù àwọn nǹkan kan ń bẹ téèyàn tọ́jú pé bẹ́ẹ̀yàn bá rówó bẹ́ẹ̀yàn bá rówó rà èèyàn ò ní kọ̀ láti lọ gbà láwìn owó tá a ti gbà làwọn ti ń sọ̀bẹ sí i ìdí inú tó fi jẹ́ pé àwọn ń ṣe oṣù ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ní fáìlì lọ́dọ̀ àwọn èèyàn ń wóróbo àwọn èèyàn ń provision ṣùgbọ́dà ẹ bá mú mílíkì méjì ẹ kọ́ ọ́lẹ̀ ẹ fi ṣúgà kún ẹ kọ́ ọ́lẹ̀ gbogbo ẹ kọ́ ọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà míì wọ́n á máa máa gba àwọn ọjà tó ju owó tí wọ́n retí lọ. torí ẹ̀ ló ṣe tó bá yẹ pé èèyàn bá ń retí owó lóṣù ni inú àìní lèèyàn wà ṣùgbọ́n àwọn oníkàràkátà tẹ́ yìí owó táwa ń retí pa fẹ́ gbà lóṣù tówó yìí jọ lójú tá à ń wò wàláhì lónìí torí ẹ ló sẹ pé àlùbáríkà ń bẹ nu káràkátà gan pàápàá jùlọ tó bá ṣe pé ẹni tí ń ṣe káràkátà ń ọba ẹni tí máa sófin Ọlọ́run ó sì pa ẹnu àlá rẹ̀ mọ́ tí ò fi haramu bọnu káràkátà rẹ̀ Ọlọ́run fa àlùbáríkà sínú káràkátà rẹ̀ torí lànà bisalòlá àdìsẹlẹ ló ṣe sọ pé albayyi'ani bil khiyar ma lam yatafarraqa. فإن بين وصدق بورك لهما في بيعهما وإن كتم وكذب محكت محقت محكت بركة بيعهما النبي صلى الله عليه وآله وسلم واني أني تنرى ti تنتا أياتي ateni ti تقوى ورا aye ati lópin ìgbà tẹ́ ẹ bá ti tú káńbi tẹ́ ti rà hàn ìsọ ẹni tó ti rà náà lọ wà ti ránṣẹ́ ti ten thousand ó ti kówó fún un tó ibẹ̀ ló tó á dárò káì ránṣẹ́ ti kọ́ mọ̀ lọ̀rọ̀ mi kàn àfi bí ẹni tí wọ́n ń dì kò sélùbọ́n lé mọ́ ránṣẹ́ kò sóúnjẹ ńlẹ́ wọ́n lọ́ máa ní sùkúlù pé kò rówó sùkúlù san mọ́ ránṣẹ́ so lọ́ba dárò mbẹ́ ẹ dákun ń ránṣẹ́ tì mọ́ òsì kú mbẹ́ àyè wà fún láti pọ́ ọ̀rà mọ́ òun náà kò sì sí àwíjàre kan fún láti lè má dáwò rẹ̀ padà fún ọ tẹ bá ti wá túká o ti fi ṣọ́ọ̀bù rẹ̀ sílẹ̀ o ti lọ ọwọ́ àárín láti ru bíi òde pàtẹ́mẹ́ta ọwọ́ àárín ẹ ẹ ń tọ́sẹ̀lẹ̀ nísìnyí ọ̀tún á padà wá ẹ ń tọ́sẹ̀lẹ̀ mo rí pé ríra kínní kọ́ ló pé o ò tó bẹ́ẹ̀ o ò tó bẹ́ẹ̀ tó ló ti lọ wọn rò pé yé wa òfin ọlọ́run òfin ọlọ́run dáa pọ̀ ìgbà tó ti kú òun kò sínú pé báyà ẹnìkan lọ́rọ̀ rọkúrọ̀ sí ọ lórí ló fi lọ́ọ̀rà ma so àmọ́ ti lọ ó súnmọ́ kọ́jẹ́pẹ́ nìkan lọ́kọ́ wípé má rà má wọ́n ti gbá ọ wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwo tó o ti lọ kò sáyè fún ọ láti padà mọ́ tẹ́lẹ̀ báyìí wa Ànábì sallallahu alaihi wasallam ni tí ẹni tó rà àtẹni tó tà tí wọ́n bá jọ sọ òdodo fúnra wọn ọ̀ parọ́ fún un kẹ́ ẹ máa wo ansẹ̀tì yìí o tẹ́ fẹ́ rà yìí o kì í ṣe Nokia o bird ni o ṣùgbọ́n wọ́n wọ́n ha ọkọ rẹ̀ kó mẹ́ wọ́n á lẹ Nokia mọ́ ni o tí wọ́n máa kó tó so tọ́nu ó sì tẹ́ lọ́rùn ọ̀rà bẹ́ẹ̀ ọ̀ parọ́ fún un kẹ́ ẹ máa wá ansẹ̀tì yìí o ẹ̀mẹ́ta ló ti já kànga o tá a sì mú jáde tọ́lọ̀ tó ní kọ́ máa ṣiṣẹ́ o àmọ́ lẹ́ẹ̀kan láàrin a máa dákúdájú o torí pé omi tó ti dà sí òun lẹ́ẹ̀kan láàrin tó bá ti sòdodo òun náà sì lọ́ọ́ tí òun lọ́rùn wọ́n ṣàfihàn àlébù tó wà ń bẹ oṣù sòdodo fún un anabi sọlá asọlá ń kọ́ lọ́wọ́ fi àlùbáríkà sí káràkátà yìí ní àlùbáríkà sí ń bẹ nu káràkátà àmọ́ tí ẹ bá fi lè gbé àlébù tí ń bẹ láàárọ̀ ọjà tẹ́ńtà fúnra yín pamọ́ wọ́n nígbà tó gọ̀ onígbà tó gọ̀ ó sì wá sọ nígbà tó ṣe pé wọ́n ṣe pè fún ọ òní sòótọ́ fún kò burú ó tún wá parọ́ fún anabi sallallahu alayhi wa sallam wọ́n ní muhikat barakatu bay'ihima alibarika tó wà nù ọlọ́wọ́ parí turẹ̀ ló ṣe kó alibarika ń bẹ nù káràkátà tá a bá lè sòótọ́ alibarika ń bẹ nu kárakáta tá a bá gbé àléébù tí ń bẹ lára ń tá a fẹ́ tà pamọ́ sẹ́ni tí ó rà tá a sì gbé àléébù tí ń bẹ lára owó tá a fẹ́ san pamọ́ fẹ́ni tí ó gbà. ìdí nìyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọ̀nà wà fún wa ṣùgbọ́n àmúlò àmúlò ọ̀nà wo ni bẹ fún wa òun náà ni pé lọ́pọ̀lọpọ̀ gbà èèyàn lè jẹ́ kó kàwé kó máa ní dandan àfi kó wọn rí sí oṣù àfi kó wọn rí sí oṣù láti máa ké sí oṣù tá à ń wá yìí ó wà limited kò lè kò lè kò lè kó gbogbo wa sínú àkọọ́lẹ̀ kálukú ti gbẹ kí ní agbèlé ayé wa ṣe níṣẹ́ ọlọ́run ti mà sòṣùpọ̀ káràkátà ò nídìí kí n gbé páálí lọ bẹ́ẹ̀ nìkan ò nídìí pé sàtífíkẹ́ẹ̀tì mi nìyí àti bí pẹlẹbẹ tí wọn bá fi bẹ̀rẹ̀ wàhálà yóò di nílá jọ kan torí rẹ̀ káràkátà àlùbáríkà ń bẹ̀m̀bẹ̀ àlùbáríkà ń bẹ̀m̀bẹ̀ kí wọn sá ti má ṣe àfojúdi tí máa ń ṣe kó sì dúró tì kó fòdodo kùn ọlọ́wọ́ bá falùbáríkà sí yóò wá tara nǹkan yẹn yóò padà dẹni tó ní kò ní í táwọ́ ná. a àwọn tí wọ́n ń ṣiṣẹ́ oṣù náà lónìí olónìí là ń gbọ́ pé ẹni jẹ́ gọ́vnọ̀ central bank nàìjíríà lánàá ó ló ń gba ìjọba àpapọ̀ ní márùn kíkẹ́ kí wọ́n dín àwọn òṣìṣẹ́ ìjọba federal government kí wọ́n dín fifty percent fún bẹ́ẹ̀ ẹ̀dá kan ẹni tó ti rí sẹ́kún ó tún lè padà lé àwọn eléyìí kí ni kí wọ́n máa jẹ ẹsì tí mọ̀kẹ́ni tó bá ti fi kọ́ra kíkọ́ wọn máa ṣe yẹsà yẹsà ni irú wọn wọn sábà tún fẹ́ sí tẹ́mi torí ẹ ẹ jẹ́ káwọn náà mú káràkátà ká fi kún gbogbo níta bá ń ṣe tí yẹn bá fi kún gbogbo níta bá ń ṣe fífi bẹ́lọ̀ǹtì tọ́lọ̀n bá bọ̀ fàlùbáríkà sí wà á rí i pé alihamudulilayi kò sí tó burú kí n máa ṣiṣẹ́ mẹ́ta mẹ́rin àti táìm kò sí tó burú mbẹ́ lókùn ìgbà tó bá rí i pé mò ń ṣe bẹ́ẹ̀ ni láti fi jẹ́ ẹni tí ó wà nù bíbọ̀ àṣírí tí ò ní máa wojú ẹnìkan kó tó jẹun kò burú mbẹ́ àìmọye nǹkan ni káràkátà rẹ̀ kò gbá kágbé kágbé káńtà kalẹ̀ gan ó sì máa ta ọ́ máa ọwọ́ àpamọ́ ni bàbá ti gbé lọ à ń ta nǹkan báyọ̀ à ń ta nǹkan báyọ̀ à ń ta nǹkan báyọ̀ tó gbogbo orí eléyìí sáti má fáwìn má gbà àwìn láàyè má gbà àwìn láàyè torí wọn ò lé ọ wọlé rẹ gẹ́gẹ́ bí o kọ àdúgbò kan lẹ́yìn náà nù apàtẹ́mọ́tàwìn á ó kọ́ ń dáa pọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ní pàtẹ́mọ́tà pàtẹ́mọ́tà á ó lè ó sì pàtẹ́ tí ò ní ta òpin tí yẹn bá wá ná ọjà lọ́dọ̀ rẹ̀ ọkàn náà ni ò àní ta o bẹ́ẹ̀ ni sẹ́mi ṣe ń ronú tẹ́lẹ̀ àgbà tí wọ́n á ṣe kíni plan kan sí àti wàdúgbò wọn á kọ́ ọbẹ̀ wọn kọjá pé apàtẹ́mọ́tàwìn fà tó kọ́ ń kò sáwìn lónìí o ẹ padà wá lọ́la sí tàwọn yíbò sẹ́wọ̀n kó wé tiwọn náà dáa pé kò sáwìn lónìí o ẹ padà wá lọ́la tọ́ba padà wá lọ́la wọ́n tún sọ fún wa pé àní lónìí kò sáwìn kẹ́ ah, ẹ̀yin náà lẹ́ni ká padà wá lọ́la ọ̀la ń ti dòní kò sáwìn lónìí ẹ tún padà wá lọ́la bàbá tún wá lọ́la ọ̀la ó di kíni ọ̀la ó tún dòní kálukú bá sinmi. àápa àwọn èèyàn wa wọ́n dáa púpọ̀ nípa káràwìn ká má san wàláhì ọ̀pọ̀lọpọ̀ ló ruwó tabua wa níbi ń ṣòwò wọ́n sì gbà wọlé níbi àà bàbá alágbádá sẹ́pẹ́ màmí ni àbà àbà ìyẹn ti owó lọ two thousand àbà àwọn èèyàn tó bá ka yín mẹ́bẹ̀ẹ́ náà àbà èlò nu two thousand ẹ dákun ẹ̀ ta fún wa níjọ́ lẹ́yìn pé mo wá ọ̀tún la tó bá dọ̀tún la ẹni tó dúró fún ẹ̀ ní rí ònkan alára yóò ní kọ́ sá bàbá wa ti rò two thousand two thousand two thousand ọ̀nà two thousand owó kúnlẹ̀ àbí òkúnlẹ̀ torí rẹ ẹ má fáwọn ìfikọ́ra ẹ ti ká múra sí business a sì dúpẹ́ fọlọ́n pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa wọ́n mọ business ti gan wọ́n mọ business ti gan tó ká wá nímọ̀ nípa èwo lọ́dà èwo ni ọ̀dà ó pàtàkì torí ká má bàa jẹ́ haram káràkátà ọlọ́run lẹ́tọ̀ àmọ́ owó èlé ọlọ́run lè wọ̀ owó èlé wọ́n máa ń dálé sẹ́lẹ̀ fún náà o gẹ́gẹ́ bá a ṣe máa ti ọjà ìgbé tọ̀ ọjà tuntun o ọjà wàzó o ọjà kìíní kan o ọjà kìíní ìjẹ́rú o ọjà kìíní kan ọjà bẹ́ẹ̀ náà ni wọ́n tún dá ọjà ti owó èlé náà lẹ̀. léyìí tó ṣe pé tí wọ́n bá ní kẹ́ ẹ má pèjúwe mẹ́wàá wá ó dájú pé ẹ̀ ní ronú tẹ́ fi mú mẹ́wàá wá tí ó sì correct. àwọn àjẹmọ́ olówó èlé síbẹ̀ mọ́ wọn bíi ìjẹmọ́ alájẹsẹ́kù alájẹsẹ́kù owó èlé ni ẹ̀ka ní tí wọ́n yá wọ́ lówó wọ́n ní àwọn ẹgbẹ́ tẹ̀síwájú wọ́n lè pé ire so wá pọ̀ wọ́n lè ní ìfẹ́ so wá pọ̀ wọ́n lè ní ọ̀rẹ́ dẹgbẹ́ àti àwọn kọ́tẹ́ ẹ̀mọ́ ẹ̀mí ọ̀mọ́ wọn so wọ́n sáré pé cooperative àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n cooperative rẹ̀ ń parí so àwọn ilé yẹn nítorí wọ́n ń ṣe tí yẹn bá wò lójú yóò kọ́ dáa but ẹ̀ eh, títí ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀dà o títí ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀dà because nísìnyí wọ gẹ́gẹ́ bí ẹni tó ronú wípé wọ́n sọ̀rọ̀ pé ká ṣe business ká ṣe business nísìnyí ọ̀rọ̀ lẹ sọ kalẹ̀ ebi owó láàfin ṣe owó láàfin ṣe bí ẹnìkan nu ó lóun gbọ́ pé asọ́nù dánilẹ́kọ̀ọ́ ó ti tọ́dún méjì báyìí o ó ń gbọ́ pé asọ́ wa ó ní òun gbọ́ pé asọ́nù dánilẹ́kọ̀ọ́ fún ká gbowó èlé ọ̀dà àníbẹ̀ ni ọlọ́run ló ṣe lé wọ̀ ẹ dákun ṣé a lè rí owó yá lọ́dọ̀ tiyín <laughs> tí ò ní ní èlé nú torí iṣẹ́ tó ń ṣe òun fẹ́ pàtì òun fẹ́ máa ṣiṣẹ́ mi wọ́n ni à ńgbà tá a ní kẹ́ ẹ má jowó èlé kẹsẹ́ pé túmọ̀ rẹ̀ ní ká lówó kan táwa lè yá yín tá à ní gbèlé lórí ẹ̀ kálá àmọ́ àìlówó hàn pé ká má ṣe àlàyé ẹ̀sìn ọlọ́run fún yín torí pé o ti gbọ́ ìwọ náà wàá gbìyànjú nìsín láti sọ́ra rẹ torí pé bí ìyà bá jẹ wá láyé tẹ́bí bá pa wá láyé ó ṣe é fiyánmá ó ṣe é faradà àmọ́ tàlùkìyàmà ara ta lọ́ràn náà ọlọ́run akọ́mọ́ sí wa lọ́mọ na nítorí di eléyìí ẹ̀rí pé àwọn tí wọ́n láwọn ṣe cooperative yẹn àwọn á ọ ló kọ pé wọ́n ràn ọ́ lọ́wọ́ inú rẹ̀ ọmọ dùn bá bá gbẹ sínú ni one million fún ọ á sọ pé ìdí tó fi rí one million gbà ní pé wọn náà ti dá five hundred thousand síbẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí wọ́n gbé one million yìí fún ọ wọ́n wá sọ fún ọ yìí pé tọ̀ one million tó gbà yìí o àsìkò tó bá dáwó padà o one point one million péré ló fi san ìyẹn ni pé one million one hundred thousand ẹsìn mẹ́gbà pé kó nǹkan ti ní èlò nínú owó five hundred thousand èlò wọn ya lódodo five hundred thousand wọ́n tún wá ní ọ̀sán hundred thousand lórí five hundred thousand tọ́ba wa gbowó ń yọ wá lọ dáwọ́lé owó kan tí ò ti máa ṣe tẹ́lẹ̀ nígbà tọ́ba dáwọ́lé ó lè succeed ó lè fail tọ́ba wa di àsìkò tó yẹ kó sanwó yóò ti máa sanwó díẹ̀díẹ̀ yóò ti máa sanwó díẹ̀díẹ̀ yóò ti máa sanwó díẹ̀díẹ̀ yóò máa kọ àkọọ́lẹ̀ pé ah, mo mà ti san one million tí mo gba èlé orí ẹ̀ ló kù nígbà tó bá san èlé náà débì kan ò ní mọ̀gbà tó bẹ̀rẹ̀ sí ṣépè. ṣe ha ẹgbẹ́ orí ibú lẹgbẹ́ yìí nílùú mọ́gbà nílùú wọn gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni tọmọ kí tí wọn náà ń gbowó wọn rẹ ló fi wò wàláhì wọn ṣàánú rẹ torí pé ẹni tó yá ni lówó tí ẹni iye tó yá ni náà ni gbà ẹni tó yá ni lówó tí wa iye tó yá wa náà yẹ gbà túmọ̀ àwọn iléeṣẹ́ tún wà tí wọ́n tún dálẹ̀ láwọn iléeṣẹ́ ńláńláńláńláńlá tó ní í ṣe pẹ̀lú owó láwọn báńkì báńkì báńkì orúkọ wọn pamọ́ sí yín wọ́n pọ̀ lóríṣiríṣi kódà gbogbo òlu ló ní bank street bank street ibòmí wọn ní bank road ọ̀nà yóò gédé báńkì ni níbi tí àwọn ilé ìlànà ìpọ̀dé báńkì kí ẹ ṣe lè fi sẹ́bìlì láì abẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ àgbẹ̀ fi sẹ́bìlì láì onípa fún ọ àwọn ò retí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tẹlifíṣẹ̀ bí lílà àwọn báńkì báńkì tó yẹ pé bọ́ọ̀ bá pẹ́ kó tó sanwó gboko rẹ̀ jáde nù ìwé ìròyìn wọn kọ́ bọ̀ jẹ́ ná kó tó wá di pé wọ́n lulẹ̀ rẹ̀ ń gbàǹjo ọlọ́mọ lulẹ̀ wa ń gbàǹjo tọ́ àwọn báńkì nù báńkì kò sí báńkì kan tí ó yọ olówó láyé tí ò ní gbèlè tẹnìkan kan lè pọ̀ ju tẹnìkan lọ bẹ́ẹ̀ náà ni àwọn bíi tẹ́ǹpẹ́ ní islamic cooperative àwọn náà wọn ò bọ́ lọ́wọ́ àṣìṣe torí pé àwọn náà gan alára àwọn náà ní members àwọn members tí wọ́n ní yìí báyìí ó contribute contribution tí wọ́n ní kó ṣe yẹn ó kòyè kankalẹ̀ lápèjúwe mi fẹ́ padà yá fifty thousand mo gbọ́dọ̀ ní twenty five thousand lọ́dọ̀ ẹgbẹ́ twenty five thousand tí mo ní lọ́dọ̀ ẹgbẹ́ lábẹ́ òfin ọlọ́run orúkọ rẹ̀ ni pé mo yá wọn orúkọ twenty five thousand ni pé mo yá wọn torí gbogbo owó tí mo bá kó sọ́dọ̀ èèyàn lásìkò àti bàbá tó ṣe é ṣe owó mi tí mo tá ń kókó nínú ọ̀rá náà ló fi lé mi lọ́wọ́ tọ́jà pé iye tí owó ń jẹ́ ní ọkàn kóru rẹ̀ fún mi ńṣe lo nítọ̀hún ya lọ́wọ́ mi yẹn kí mo yá wọn lówó àsìkò ìgbà tí wọ́n wàá san padà sí ọ̀tọ̀ lówó tí wọ́n fún mi kìí sojú lówó owó tèmi tí mo kó fún wa tírò ẹ̀ bá tẹlẹ̀ ẹni tẹ́ kówó fún ẹ̀ yá ni ẹ̀yin yá wọn twenty five thousand ẹ wá tara rẹ̀ láǹfààní àti yá fifty thousand lábẹ́ òfin ṣẹ̀ríà gbogbo owó tẹ́ ẹ bá yá yàn sẹ́yìn náà tara rẹ̀ jàǹfààní èyí tó pọ̀ kí ni wọ́n ń pè rìbá ni kò bá jẹ́ iye tó ọgbà náà lọ́ọ́ dà padà tó yé wa àbí òye wa torí bọ́yá bọ́yá mẹ́mbà níyí bẹ́ẹ̀ bá jẹ́ mẹ́mbà yóò máa èwo tún lè léyìí o bó ṣe jẹ́ mi ní ti twenty five thousand èmi ti yẹ́gbẹ́ kí n lè ba láǹfààní àti yá fifty thousand so owó tèmi yá wọn. tí mo tara rẹ̀ sàǹfààní àti yẹ ìtọ́pọ̀ jùlọ rìbá ni kò bá jẹ́ fifty náà ní san padà kí ló ṣe nígbà tó yẹ pé ẹgbẹ́ àánú ni àwọn olójú àánú mẹ̀kúnnù pàtó ṣe pé bẹ́ẹ̀ wọ́n rí kí ló dé tí wọ́n yá gbogbo èèyàn tí wọ́n yẹ ni tí ò lówó ń bẹ̀ wọ́n ní àwọ̀ àlè yá jẹ́ pé owó tí mo yá yín lèmi ti láǹfààní àti lè yáwó ìdí tó fi di rìbá nù wọn ní tá a bá la fẹ́ yá ẹni tí kò fowó bẹ́ẹ̀ ṣé kò ní gbowó sá lọ kò ní gbé sá lọ torókùn ọlọ́run bá ní pé ayọ̀ lẹ́dínà amán ìdá tẹ̀dá yẹntùn bìdẹ́yìnì ìlà ẹ̀jẹ̀lẹ̀ mùsàmán fàktóbù ẹ̀yin olùwàgbọ́ òdodo tẹ́ ẹ bá yá owó títí dìgbà kan tẹ́ ẹ jọ dá fúnra yín ọlọ́run ni ẹ kò bá jọwọ́ bàbá rẹ ló fẹ́ ya kò bá sì jọwọ́ ọmọ rẹ kò bá jọdọ̀ ya rẹ ìbá àbúrò rẹ̀ àbọ́kọ àbíyàwó rẹ̀ anybody ó lè jẹ́ ọlọ́ni ẹ̀kọ́ lẹ̀. lẹ́yìn náà wa in kuntum ala safari falam tajidu katiban farihanun maqbuda. tẹ́ ẹ bá yáwó lọ́dọ̀ ara yín yàtọ̀ sí pé ẹ̀kọ́ lẹ̀ ẹ tún gbọ́dọ̀ fi dúró ẹni tí wọ́n gbowó lọ yóò fi dúró torí ó lè ronú pé ah owó ikọ̀ ìní ipò owó rẹ̀ ó tún ju owó tó ń yá lọ sẹ́wọ̀n kí yọ wá àbí òní wá yọ wá. torí ẹ gbogbo ẹni tó bá fẹ́ yá lówó bẹ́ẹ̀ ni tó nílẹ̀ àbílé bẹ́ẹ̀ ni lọ kó dọ́kúmẹ́ǹtì rẹ̀ wá ìtọ́jú ẹ̀ níwò. ọgbà one million o sì gbéwò ilé wa tó pé tá a bá fẹ́ ta lè ta ń ten million tó kówó sá lọ kò tó bẹ́ẹ̀. ọgbọ̀kadà láwìn ninety thousand wọ́n sì ní kó múwe wa o sì múwe ilẹ̀ tí wọ́n gan alára rà two hundred thousand wa ṣé kó o filẹ̀ ẹ lẹ̀ kọ́ lọ ló pé ọ ni àbí kó o gbọ́kadà sá lọ bàbá gbọ́kadà sá lọ ilẹ̀ lọ àmọ́ lábẹ́ òfin ọlọ́run kése gbogbo ilẹ̀ ní ọ̀lọ́ àtà ní bá a bá ta ayọ̀ owó tiwa ó sì gba tẹ́ǹjì sẹ́mi kọ́kàn balẹ̀ sòṣùgbọ́n kẹ́yìn wa sọ yìí pé ẹ àfẹnitọ́ bá gbowó ṣé àwọn ẹni tí wọ́n gbowó náà tí wọ́n ti dáwó tẹ́lẹ̀ kó tó di kí wọ́n gbowó tí wọ́n máa kó sálọ wọ́n kó sálọ ti pé rìbá ni wọ́n kó sálọ wípé sọ́wọ́ rẹ ti bá ọba ọ̀rẹ́ wa <laughs> lápapá bora àìmáyé tí wọ́n tún máa wára wọn ká tó ń di eléyìí eléyìí náà dáa rìbá rìbá rìbá táwọn ń wí ìtumọ̀ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà òun là lékún àlékún tó gorí owó ìdájọ́ rẹ̀ ni pé haram ni ẹ̀rí nínú àyà ọlọ́ni wa halallahu albay'a wa harrama riba ọlọ́wọ́n bá ṣe káràkátà lẹ́tọ̀ ó ṣe rìbá ní èèwọ̀ bẹ́ẹ̀ ni àwọn àdéhìí ti pípọ̀ nínú sunna anabi sallallahu alayhi wa sallam àwọn náà tọ́ka sí pé haramu lówó èlé jíjẹ haramu lówó èlé gbígbà haramu ní ká sakọ̀wé rẹ̀ haramu ní ká ṣẹlẹ́rìí lórí ẹ̀ anábì ní gbogbo wọn mal'unun ẹni tọ́lọ̀ ń sẹ́bilé lórí ni wọn wa kulluhum sawa anábì ní wọn tọ́gbà ọlọ́run sẹ́bilé gbogbo wọn lórí. àtẹnitọ́ àtẹnitọ́ fúnyàn àtẹnitọ́ kọ́ọ̀lẹ̀ àtẹlẹ́rìí méjèèjì èèyàn mélòó nù èèyàn márùn-ún anabi sallallahu alaihi wasallam ni Ọlọ́run sẹbílẹ gbogbo wọn lórí anabi sì ni wọn dọ́gba sẹnìkan ojú tẹnìkan lọ gbogbo wọn jọ ọrú ẹrù rẹ̀ níbi tó ti kì í torí de ilé kọlọ ń sànù wa o ọwọ awa sẹ títí títí tí olóòrì ẹjọ sá cbn cbn wọ́n ti wọ́n ti wọ́n ti paasi slọt kẹjáde pé ṣé mo lè ṣiṣẹ́ yẹn cbn ni o má ṣe cbn ni kí ni ibẹ̀ ló ti kí jù kò yí òun mo rò pé yé wa ibẹ̀ ni rìbá ti kí jù torí de eléyìí gbogbo àwọn báńkì rìbá mẹ́tẹ́bẹ̀ o má lọ sí tẹ́ńbẹ̀ o ẹ̀bí tẹ́ bá tán láyé tẹ́gbẹ́ di báńkì rìbá lọ́ba wa má jókòó lè bàbá rẹ inshàlá gbogbo ara lé wọn máa pèsè gàrí àti ntọ́ba máa fi kin lẹ́yìn tó fi ní kú fún ọ ó pé ọdún kọ́ lọ rọ́ọ̀lù aramu lọ ànábì ni ẹni tọ́lọ̀ ti làánà ni wọn. torí ẹ súnà anábì sallallahu alaihi wasallam náà fi hàn pé ìwọ ni bákan náà ẹnu gbogbo olùmọ̀ islam ó kò lórí pé ìwọ ni rìbá ààrẹ nìkan tó wá pé a lọ́dọ̀ tó ń kò burú kò sí gbogbo wọn pátá lẹ́nu wọn kò pé kọ̀tọ́ ìdínú tó jẹ́ sẹ́ni tó bá mọ̀ fi ọ lọ tó bá ń sọ̀rọ̀ ńgbà mi wọ́n pé ẹnu rẹ̀ ń rùn ẹ gbogbo nǹkan náà ní dá gbágbágbá tó àwọn tó sì mọ̀ fi ọ lọ tó yẹ pé àwọn wọn kàn ń ru yín lójú ni ọmọ kankan nípa sáńpẹ lófin Ọlọ́run ìṣẹ̀rí àyè wọn kàn ru yín lójú ni torí pé tọ́ àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó wọ́n lè máa tàn yín jẹ ẹ wò gba táwọn kan wọ̀ lù tí wọ́n ní kí wọ́n máa kówó wá kí lẹ́ ń Korea New Freedom <laughs> wọ́n ní Westgate àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n wọ̀ lù sẹ́ni kéèyàn náà lẹ́yìn náà mọ̀ díẹ̀ díẹ̀ yìí kéèyàn bá mọ òfin ọlọ́run kó sì kàn síjú nu gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń kó ká ìgbà tí wọ́n dé wọ́n tẹ ìwé yìí ìwé yẹn ń dán gan ni. so wọ́n ti mú àwọn èèyàn wọ́n ti yẹ kó bẹ́ẹ̀ wọ́n ya kíní pé táwọn ṣe kíní pé náà àwọn èèyàn gbà á pé ah kíní yóò ah wọ́n ní ṣọ́ọ̀bù àǹkà ni o wọ́n bá kó one hundred thousand síbẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta yìí sí wàá gba three hundred thousand. wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé ká tó ọ̀dà ibi tá a ti mà sọ́tọ̀ àbí ọ̀tọ̀ tèmi bá gbé hundred thousand fún yín màá gba three hundred thousand kí lẹ́yìn máa fọ́ hundred thousand yẹn ṣe wọ́n ní kò nídìí pé kọ́ ọmọ àbọ̀ tó wo làwọn fi ń ṣe àà lábẹ́ òfin ọlọ tó bá jẹ́ mùbọ́ rábà ni èmi tí màá gbowó wá mo gbọ́dọ̀ máa iṣẹ́ tí wọ́n tó bá mi fi ṣòwò fi ṣe kọ́dé èmi gan ní là fún ọ kìí ṣe wọ́n lọ́sọ̀ fún un. tí mo bá ní màálù ní kó o máa fi rà tó bá lọ ṣèṣì fi ra ògúnfe tí òfò kan bá ṣẹlẹ̀ wà láì gbogbo ẹ̀ ló forí sẹ́mi kó ti ó ti ó ti ya pàṣẹ tí mo dá mọ́jẹ̀mú fún un. tí mo bá ní tó ń bá ti ń bọ̀ tó ń bá ti ń bọ̀ láti kánù tó ti lọ ra màálù ọ̀nà ìjẹ́bà ni wọ́n máa gbé màálù tèmi gbà bọ́ ó tó bá lọ gbé gbọ̀nà lọ́kọjá gbogbo tó bá fi lè ṣẹlẹ̀ láyé òun ló gbé àmọ́ tó bá ṣe pé ọ̀nà tí mo ní kọ́ gbà ló gbé gbà èyí tí mo ní kọ́ máa fowó mi rà iná ní fi ń rà gbogbo òfò tó bá fi lè ṣẹlẹ̀ nu owó òun lówó ní ògbé bófin ọlọ́ọ̀tì ṣe rí nu ẹ mo rí i pé nígbà tá a lọ ọjà màálù ò fẹ́ pé mọ́ ẹ wọn á fowó rà rà kún mi ràkúnmí bá dẹdun arin lẹ̀ wọ́n ọ̀rá mọ́ ta ni ó forí fa ẹ bàbá aláṣejù ó ní ó forí fa gbogbo lèmi tó a gbowó fún ọ ńgbà tí ń dùndú torí lábẹ́ òfin ọlọ́run wọ́n ní káràkátà tá à ń kọ́ nípa rẹ̀ yìí ó ń bẹ́ nù nǹkan máa déyàn gbọ́n jù nítorí pé ibùn àwọn òfin tó rọ̀ mọ́ káràkátà yìí nínú ṣẹ̀ríà wọ́n ń ṣàlàyé fún wa pé káràkátà amásórí ọgbọ́n ni dìndìnrín ọgbọ́dọ̀ lọ́jọ́ kò sí di gbá tọ̀ ìwọ wọn ní kí n kó hundred thousand wá tí wọ́n bá ti kó wá o màá fi gba three hundred thousand lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta kí lẹ́yìn fi ń ṣe ẹni kò ní ì. àwa ni rìbá ọ̀yàtọ̀ sílẹ̀ yìí náà wípé yá mi hundred thousand yá mi hundred thousand kí n fi san three hundred thousand fún ọ nígbà tí wọ́n bá gbowó rẹ̀ three hundred màá fi san fún ọ rìbá gan gan gan gan ni tí wọ́n gbé wa ṣùgbọ́n ìgbà tán gbé wa bá wọn tán béèrè táà sọ fún wọn pé kọ̀tọ̀ kọ̀tọ̀ rìbá ni kọ̀dà rìbá ni kọ̀tọ̀ àwọn èèyàn kàn yín mu ni wọ́n yín mu pé gbogbo nǹkan ni ìdá lọ́dọ̀ àwọn ènìyàn ẹ ẹ gbogbo èèyàn lówó mọ́ yín lọ ẹ kòboro <laughs> kòboro kí gbogbo èèyàn má bàa lówó mọ́ yín lọ́wọ́ ẹ lọ rọ́ọ̀lù kálukú rọ́ọ̀lù tẹ́sí ma pé ntí ó sèyàn òfu ẹni ò ní sẹlómi ntí ó sì sèyàn ọ̀nà tí ó gbà sèyàn ọ̀nà tí ó fi mú yàn lámùtẹ́ni àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní kówó bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kówó bẹ̀ ẹlòmíì kówó bẹ̀ ó lówó gbà lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta pàtó wọn fún lówó lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ten thousand ó di thirty thousand tí wọ́n ń gbé hàn tó bá ti pé mo mọ ní gbogbo tí mo nílé nìbá kó bẹ́ẹ̀ tí mo sì ní two hundred thousand fa bá gba three hundred thousand rìbá ni wọ́n tún wá láwọn àfa kan wọ́n ti ẹ ẹ ẹ máa gbọ́rọ̀ àwọn eléyìí ẹ máa gbọ́rọ̀ àwọn eléyìí aláàbì níjàre lọ́jọ́ òun ó tún mú yàwó ó tún mú yàwó àtọ̀mọ̀lọ́ta ó mú yàwó àtọ̀mọ̀lọ́ta tẹ́tẹ́ wọ́n á dùn wọ́n wọ́ kúrú kẹrin gbóró kẹrẹ gbóró kẹrẹ wọn gbowó lọ́sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta àwọn ilé náà wà lọ wú àwọn ya wọn kówó jáde fáin fáin so kọ́dà àwọn abẹnú gangan láwọn ìlú kan àwọn náà tó ta ta tẹ́tẹ́ ń kọ́dà àwọn agbófinró lágbọn abòmíì àwọn náà tó ta tòótọ́ bá ti wá pàdé bẹ́ẹ̀ ah, ẹ̀yin náà wá ah, pé má kọjá mi ti ní kan ah, àmọ́ bẹ́ẹ̀ bí máa wí ọlọ́mọ ti kọ́rọ̀ kẹfẹ́lẹ́ ọjáde lẹ́nu tiwa kálukú bá tó bẹ́ẹ̀ ṣé wọ́n ti ta àbí wọ́n ti ta bàbá mi ń pọ́ ọmọ rẹ̀ pé àbí ọ̀rọ̀ àwọn ẹjẹ́ òun yìí ló ti ń gbọ́ lọ́wọ́ lójú kúrò bẹ́ẹ̀ àní wọ́n fi lé sọ́ọ̀yàn pé ẹ máa bá ní kọ́ọ̀tù ẹlòmíì wá dalẹ̀ ẹ ẹ̀dá kan máa bá ń kọ́ ẹ ó sì lọ́ọ́ ta lé olé wípé tó ń bá gbọ́ owó dáwì wọ́n kọ́ ilé òun tún wọ́n á kọ́lu rẹ̀ mẹ́ta fún òun láì mọ̀ pé kò rúrú ẹlòmíì ní tipa ọlọ́ta tipa tó wọ́ ti two million ó ti ta seven hundred thousand wípé bìkọ́ tó ń bá gbé seven hundred thousand síbẹ̀ lọ́sẹ̀ mẹ́ta two point one òun ti wá ta ọ̀sẹ̀ mẹ́ta mi. <laughs> so igbe lo ẹlòmíì ó dàbí àlọ́sẹ̀ ń gbanú èrèké oníbùdó àbí kíní kan yẹn tó ní tọ́ba wa lówó tákì lóòsè ó ní wọ́n máa ta àwo tangaran so wọ́n lọ fi pàǹkàrà àwo tangaran tó ń bá wa rà wọ́n máa jèrè wọ́n máa jèrè wọ́n máa jèrè tó bá ti pọ̀ ó sì ra owó wájú o wọn lálà ní dèrànà tó wọn á fi ọmọ ọba ó ti pọ̀ tó máa fi ọmọ ọba tán tó tọmọ ọba ń bá tẹ̀ ọwọ́ kan táǹpà báyìí ni lọ́ba ta sàngaran pa kí sàngaran tó fi kọ́bọ̀ lọ́ba bọ̀ dàbí tọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ò sí ìrí tipa àti tí ò sí ìrówó gàgbà tó ní tó ń bá ta tipa seven hundred wọ́n gba two point one two point one wọ́n tún fi tàmí tó ń bá wá fi tàmí wọ́n wá wọ́n tún fi tàmí tó ń bá tún fi tàmí wọ́n tún fi tàmí wọ́n wá ra gbogbo ilé àdúgbò. àbẹ́rẹ́ kan mẹ́ ọmọ pé èyí tó dájú wọ́n sọnù sípà tó dájú wọ́n sọnù. wọ́n wá lọ ta dawí àsìkò tí àwọn náà wá ṣe tẹ́tí wọ́n kò gbá wọ́n kò gbá lé wọ́n fẹ́ sùúrẹ́ àgbà wọ́n á kówó jáde fáìfáì àwọn èèyàn yìí ò tọ́ ni o wọn ò parọ́ o wọ́n ti lọ ra program lórí tẹlifíṣàn kọ́dọ̀ kan wọ́n ń wò báyìí jọ ẹni fọ àwa kọ́ jẹ́ ẹni tí ó sà sá lọ bó. gbogbo àwọn èèyàn rí wọ́n tún pè wọ́n fẹ́ nígbà tá a tẹ̀ lọ sọ́fíìsì ń jẹta rí pé àwọn wà títí ẹ̀rú wà bà lọ́ ẹ̀fọ̀kànbalẹ̀ ẹ̀fọ̀kànbalẹ̀ àwa kọ́ jẹ́ ìtúlẹ̀ sá wọ́n láwọn ọlọ́pàá mọ̀ pé àwọn ń lù àwọn ọba mọ̀ fáwọn bẹ́ẹ̀lù kíní kan mọ̀ fáwọn bẹ́ẹ̀lù tó gbogbo. bàbá owó tó wá jáde dáadáa làwọn èèyàn wá lọ ta látàkúta wọn kó àti owó bẹ́ẹ̀lù wa gbogbo wa náà ní sọ́dà nìsín tí wọ́n bá ní ẹ̀dá kúta ẹ̀ lówó sáré ọ̀sán kò lówó lò wá ní ẹ̀dá kúta torítọ́ lọ́ọ̀ sẹ́ẹ̀ lówó torítọ́ lọ́ọ̀ ní sẹ́ẹ̀ ní owó kálukú ọ̀gbẹ̀rẹ̀ owó báwo kálukú òdòwó náà là ń bá ká àmọ́tá bá gbẹrú tẹ́tẹ́ lé nìyí à kálukú ọ̀nà ọtún níbi tí wọ́n kó pamọ́ sí subhanallah báyìí nígbà tí àwọn atiláwí yìí wọ́n rí pé yẹ àwọn ti kó dọ́bù dọ́bù dọ́bù dọ́bù dọ́bù àìní ìjọ wọ́n túlẹ̀ ọwọ́ àlànà àsìkò tó lànà sí i tẹ́ ẹ bá sọrú ọ̀rọ̀ yìí lójú àwọn ẹ̀tọ́ lànà má lórí ó lè máa lé ọkà kó wọn pọ̀ ó ń fòsè yẹyẹ ni ó ti pẹ́ tá a ti sọ fún ọ pé kò sọ náà etí ẹ̀ sí wọ́n rò dé sínú ẹ̀ ẹlòmíì ti rẹ̀ bọ́ sápáǹgbà náà àní kìíní yọ sọ haramu ni haramu ni kódà bọ́ kódà bí ọ̀lànàmọ́ ọlọ́lá yé yọ̀ ọ̀lànàmọ́ ọlọ́lá àlùkìyàmà tẹlifọlọ ti sọ ẹni tí o bá jáwọ́ nínú owó èlé kọ́palẹ̀ mọ́ ogun ogun tí wọ́n wá látọ̀dọ̀ lọ nínú wa ní lágbára tó fi dojú kọ lọ nínú ìjà torí di eléyìí nígbà tó wá lana kálukú bá fojú pamọ́ ẹlòmíì fẹ́ fojú pamọ́ kò ṣeé fi pamọ́ torí ní ti ń ṣe wọ́n kò ṣeé gbé pamọ́ ó kọ àrùn àrùn ká máa dá sọ̀ ni tó ṣeé gbé pamọ́ ìdẹ́sẹ̀lẹ̀ tó lọ lọ dábàá pé adìkọ́ ha tó kàn so kí ló dé àbí òsè wọ ni ah, ó ní ẹ̀ máa ti lọ ó ní kẹ́ni bá ara rẹ sọ̀rọ̀ bọ́lá gba ni mo ní mo máa gbowó wọn á fi kọ́lé mo máa kọ́lé tó wọn á ti dẹ́kì wọn á ti dẹ́kì tó wọn á ti gbogbo ẹ̀ ti lọ báyìí. àbá lọ sọ fíìtì wọ́n ti wá sí wọ́ọ̀dù kan fún ọ special pé wọ́ọ̀dù àwọn tó lana má lórí. àtẹ́kẹ́ yìí wọ́n máa gbọ́rọ̀ kò sí tọ́da tó àwọn tó ti wá gbọ́rọ̀ gba wọn ọlọ́wọ́ mọ̀ nípa ilẹ̀ sàrẹ̀ kí láti fún nígbà tí ẹ wí tá a gbọ́ ni à ẹ ẹ tó bá gbọ́ oríire ló ti àwọn tó pọ̀ sí ọgbà ló ti ra wọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní sara rẹ̀ jẹ mùsùlùmí làwọn mùsùlùmí làwọn wọ́n sòfin ọlọ́wọ́ bá fún ọ fi sí pàlàbà rẹ̀ ọwọ́ ajá sí bá mi fún ọ ẹlòmíì wọn ti bá a lọ bá ẹlòmíì ọ̀sà déédéé dàlejò sàárè àyàfi látàrí kọ́ lana ẹlòmíì ò sì bá lásìkò tó ara àwọn òfin náà ní pépété yẹn bá mọ̀ ọ́ kó sí ń tọ́sẹ́kùtù ká lò lọ àwa ti ti mà ibi kọ́dà ẹni tó ta tó fi rówó tó fi là lójú ara rẹ̀ yóò lójọ́ bá wá di lọ́la lọ́la yàtọ̀ sí pé kò lè rú la ọlọ́run tún kó parun bọ́wọ̀ torí rìbá yìí fi nǹkan rí fún dúkìá a máa wú dúkìá tegbòtegbò ni ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lú táwọn èèyàn tá ń lẹ́jà tí wọ́n ń lẹ́jà tí wọ́n ń rí ṣe níwọ̀n bá ti wọ́n lójijì lójijì ni wọ́n kàn lọ kó sínú cooperative kan wọ́n á ń gbé owó fún wọn lówó gidi nígbà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ ló padà sáfù omi ọ̀pọ̀lọpọ̀ ló padà sáfù lọ́jà nítorí pé èlé tẹrin ní máa kó bá dúkìá rẹ̀ torí ẹ̀ ọba tó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀ tọrọ ránṣọ rẹ̀ jẹ́jẹ́ tó kélé bọnú dúkìá rẹ̀ ọlọ́run afa àlùbáríkà sí yọ ọmọ afa àlùbáríkà sí níjọ́ ń pè lá àlùbáríkà ó jowó lọ ó jowó lọ nínú kọ́lọ̀ ń fa àlùbáríkà sí ìdára yẹn ṣe tó ń ṣe ten million ọlọ́run bá wọ fàlùbáríkà ṣe tó ń ṣe wọ́n wàá fìrù rẹ̀ lọ tí wọ́n máa bẹ̀ ọ́ pé kọ́ ra two million wọ́n láàyè ní tí wọ́n ṣe ten million nínú pọ́lọ̀ ń bọ̀ fàlùbáríkà ṣe tí wọ́n ṣe wọ́n ò ní ṣe wàhálà jìnnà tí òfin máa dáa fún ọ torí ẹ ẹdí ká gbà fọlọ ìtọ́lọ́ bá bá ti ní kọ̀ ọ̀dà kájínà sí kò nídìí pé à ń gbà tọ́lọ́ ń sọ sí ẹdí ká wà lọ́wọ́ àròjù akáfọ̀ ẹ̀yàwó akẹ́kẹ́ bíi tani torí ẹ̀ èlé agbọ́dọ̀ sọ̀rọ̀ àfún ọlọ́run ṣe lé wọ̀ ẹnikẹ́ni tó bá wá sọ yìí pé èlé tọ́ onítàn ti kẹfẹ́ rí ẹnikẹ́ni tó bá ní èlé o ẹ̀tọ́ ni o kí ni ìdájọ́ rẹ̀ ó ti di kẹfẹ́ rí kọ́lọ́ ọmọ yàwá ń kẹfẹ́ rí kò sí ìyapa lẹ́nu àwọn olùmọ̀pọ̀ onítàn ti kẹfẹ́ rí rẹ̀ ló jẹ́ pé tó ọba ti máa ń pa nǹkan máa ń mọ̀pọ̀ bára rẹ̀ sí ìdájọ́ tó ọmọ wọn sọ ń pa rẹ̀ kọ́ ọmọ bàá kú bẹ́sìn rẹ̀ ẹnikẹ́ni tó bá ní ìlétọ́ ó di kèfèrí láì sí apá ẹnu á wà á sọ fún pé kó túbá kó fi padà sẹ́sìn Islam tọ́ba túbá ó tún di mùsùlùmí padà tọ́ba lòun ò ní túbá apá gbogbo táwọn òkè ṣeré pé ọlọ́run pé nǹkan lè wọ̀ ìwọ́ wa lẹ́tọ̀ọ́ ni èèyàn jẹ̀bi ikú kọlọ ń sànù wa ẹni tó bá wá tó lọ gbowó èlé gbàtó gbowó èlé ó lòún mọ̀ pípọ̀ tọ́ ṣùgbọ́n wọn ọmọ kò míì kó o sì lè rówó gbà gbogbo yẹn tó tó ń gbà láyé òun ò rí ẹ̀wọ̀n kẹ́lò mi máa ń béèrè bẹ́ẹ̀ ẹnìkan ń béèrè láàgbẹ́ ó ní ẹ dákun kí ni sẹ́líà gbà pa alẹ́ tìtorí rẹ̀ gbowó èlé aláàmọ nǹkan kan tí tẹ̀lé àtìkò orí rẹ̀ gbà pé ká gbowó èlò tó ti. bọ́ọ̀nà bá dín tó dín tó dín òní yóò tún sí yóò sì yóò sì ṣáàlà yóò sì. nígbà tí ọ̀dà rẹ̀ ti fẹ́ ọ̀pá fóònù. so eléyìí túmọ̀ sí pé kò sí bọ́ọ̀nà tí lè dín tó wà láwọn bó ti mi fún ọ náà. tọ́ba wa lọ rọ́ọ̀lù owó èlé nítorí pé ó rí pé lóbi lọ rọ́ọ̀lù onítàn kò ní dẹ́kẹ̀fẹ́ rí o kọ̀sọ́ pọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún òun wọ́n bá wà àwọn àwáwí kan fún lóṣù lọ síbi àbọ̀ ìfẹ́ onítàn di fàásẹ́k ó di pòkì gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ṣe ṣe ń lọ gbowó èlé nìyí. sábà ru dáadáa sí wọn ẹnì ká sọ yìí pé gbogbo wọn náà mọ̀ sí pọ̀tọ̀ bóyá wọn ń wò fáwọn lọ́nà àbáyọ míì ni sábàrú dáadáa sí wọn lò ajẹ́ pé wọ́n di kíni wọ́n di kòkín òsà àmọ́ tá a bá gbé sórí ètò gbóná jù wọ́n mọ̀ pé pọ̀tọ̀ wọ́n ń wò pé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ńgbà tó lọ́n bá rí tó pọ̀ sọ́nà míì náà tó yọ wá sọ pé pọ̀tà báyìí à ó ṣe ẹ̀sìn fẹ́ gbé rẹ̀ ní bá sọ̀rọ̀ kọjá ònyà lọ́dọ̀ tí ọ dá o àwọn kan sọ bẹ́ẹ̀ tẹ̀mọ́ gbóńsọ́ bí mùsùlùmí kan náà tó kú ẹlẹ́dẹ̀ dà sínú mọ́tò nílùú kan lágbàá ìsàlẹ̀ náà ni adúgbò pé kìí ṣe lùyìn kókó ẹlẹ́dẹ̀ dà sínú mọ́tò ọ wá yọ ìgbọ́ yọ yọ láti owó dé bẹ́ẹ̀ o. báwo ni bàbá máa ń sọ́ra.

lábẹ́ òfin ọlọ́run torí yorùbá lẹ́gùlẹ̀ ní ma bẹ́ẹ̀ tètè yàjẹ̀yàn ó tún di àtọ́kábò irọ́ lánàá lẹ́yìn tẹ́ ma sọ̀rọ̀ ọlọ́fẹ́ nìkan tó ní tọ́lọ̀ ọ̀ràn ọ̀sìn ní ọ̀ràn wa ti ọ̀bọ̀ torí pé anabi sọ pé má ra àmì nǹkan mọ̀ nkárà ni lọ́lẹ́ òkè yẹ òbí yẹ tàbí tá anabi ti rán wa tí wọ́n ẹnikẹ́ni tó bá rí ìbàjẹ́ nínú yín fọwọ́ yí padà bọ́ bá lè fọwọ́ yí padà tó ní dáwọ́ aláàbí lẹ́nu. fẹ́ ilẹ̀ mi sọ́sẹ̀ tàbí lè tàn tó o bá lè fọwọ́ yí padà ahán kọ́ kò ní burúburú kọ́ ọmọ lè kó fún un tó o bá lè fọwọ́ yí padà lọ́bi kọ́lbẹ̀ ọ̀fọ̀kan rẹ kọ́ bàbá ẹlẹ́lẹ́dẹ̀ ló lọ kó wá gbẹ́tọ̀ èyí tí mo fẹ́ fi ràn wọ́n náà lọ́ ni pé kí ni tó o bá tó tó kóra kó wọ́n ju mi owó ẹlẹ́dẹ̀ sẹ́fẹ̀ kó nà ara rẹ̀ ó ti ìyá ń jẹ mí àmọ́ owó ẹlẹ́dẹ̀ pọ̀ ibi tí máa ń sin kawọ ẹlẹ́dẹ̀ ti ń yin òwò ẹlẹ́dẹ̀ ó dìde kó mbẹ́ à kí ló dé àbúrò mi tó dìde ẹ̀yìn dìde ẹ̀yìn ó dàbí owó àgbò abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀ tó eléyìí ń jẹba bẹ́ẹ̀ náà ni ẹni tí ń jowó èlé mi torí ẹ̀ ọlọ́run bá ti lé wọ̀ ẹni tí ń ṣe sọ́mọ̀ púpọ̀ dáa ó sì ń dipò kí n á fìyà rẹ̀ jẹ́ tó bá ṣe ibi tí wọ́n ti ń lò fún ọlọ́run yóò jẹ ìyà wọ́n tẹ̀lé ní kí wọ́n máa ju alójoojúmọ́ kókó máa jẹ gba ọgbọ̀n ọgbọ̀n láàárọ̀ láàárọ̀ wọ́n sì ti fi ìnura bọ́ ní omi tútù omi yìnyín tí wọ́n fi lé yìí wọ́n á tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi pàṣán wọ́n máa fi tọ̀ ẹ̀ pé tó bá jẹ ọgbọ̀n ọgbọ̀n ẹgbàá lójoojúmọ́ lọ́nà ọjọ́ ọgbà tọ́ba gbọ́ tán sọ rìbá yóò túlẹ̀ àbí òní túlẹ̀ yóò túlẹ̀ àyàfi tá a bá gbọ́ àwáwí rẹ̀ pé òun ọ̀ma ni ní òní bíyà torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma lóòótọ́ kó wọn ti fẹ́ mọ̀ tí wọ́n ń gbọ́rọ̀ lọ wọ́n wá gbọ́rọ̀ lọ ní ìjọba lọ wo ní ìgboro olú yìí ní ìsìn kò síbi tí òun rìn sí lọ́sùn àti lọ́sì ọ̀rọ̀ àwọn rẹ́kọ́ọ̀dù wọ́n ti gbé àwo kan ṣe fún wa àti bàbá àti ìyá gbogbo wọn ti jọ pé èdè àtọmọ wọn àtọmọ ṣe à kí nìyẹn àwọn olùbí náà ẹni tí bàbá náà bá padà sílé kò ní lè yarí wípé wọn ò tètè dáná tó bá ní kí ló dé tẹ́tì tó dáná à ah, ebi bìkan náà láti jọ ń bọ̀ báyìí ṣe ká lọ wo sinimá subhanallah ọ̀rọ̀ ọlọ́run wọn ti sọ ẹnì tọ́ba wa dàrú kí o ṣe é tò mà wọn á lọ bá apá kan tètò ọ̀sọ́sẹlẹ̀ sọ́sẹlẹ̀ kó tó dàrú ẹ̀yìn ẹsẹ̀ kọ́mà nípa tẹ́ẹ̀mà fi tò kí là ń ṣe láàrin mágírèsì ìṣá ìgànnà ni ìmọ̀pọ̀lọpọ̀ òfófó náà òkè ló dé tàní máa wá gbọ́rọ̀ lọ sọ́dà kájìyà láyé ká tó lọ jìyà lọ́rùn wọ́n láì kọjá ìmàlámà láti tu ètò kù ní ògbésí ayé wa yóò ṣe sábà bíi ká mọ́ mọ́fò bọ́ba di lọ́la òkè yá nítorí pé ẹ̀sìn táwa ń ṣe yìí òun lẹ̀sìn òdodo wọ́n kì í gbagbá rí lásán ṣe tí ọba nímọ̀ kò lè ṣe Islam yéé sì ṣe pé báyà ìmáàmù ti mọ̀ àbá yín ti mọ̀ ẹ̀yin ọ̀wá gbọ́dọ̀ mọ̀ rárá o kálukú gbọ́dọ̀ mọ̀ tiẹ̀ kálukú gbọ́dọ̀ mọ̀ tiẹ̀ ìrẹ́lú ti jẹ́ pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìṣe òye ti pọ̀ lórí rẹ̀ nípa Islam gidigidi torí kò fi àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìṣeré òǹkà alára bí máa ń ṣe ìdájọ́ nínú ilé rẹ̀ ti ń ṣàlàyé wọn àwọn òkú tó alhamdulilá bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ kan wà bẹ́ẹ̀ sẹ́yẹ́ pé òun tó fi ń tẹ̀lé sínú òpò ni torí kékeré gbọ́rọ̀ ọlọ́tẹ̀lẹ̀ náà yọ̀ọ́ máa fi lè lọ ẹ̀mú lẹ́yìn ẹmúlẹ́yìn wá sílé tó tẹ̀ lọ. nítorí pé pẹ̀lú pé èèyàn ń kọ́ nípa ẹ̀sìn ọlọ́run wọn kì í pòfò. téèyàn bá pàtì wàlúwàlú orí ibú máa jẹ́ tiẹ̀ náà. torí ẹ̀ tó bá yẹ pálá ìmàkan ni àní tìtorí rẹ̀ fìyà jẹ àmọ́ ńdọ́rà tó jẹ́ tìrì báwọn àtúkà ò owó wọn àtúkà owó tó yà ń àbàjẹ́ àdáwó padà fọlọ́wọ́ tí wọ́n fẹ́ gbèlè láàrin jẹ́gẹ́lẹ́ yọ jẹ́ tó bá wá ti yáyàn lówó mùsùlùmí lọ yáyàn lówó wọ́n fẹ́ gbèlè lórí ẹ̀ owó tó yáyàn yún òun náà ti gbowó ti náà lórí fún wọn sèlé lórí ẹ̀ káàkiri ojú ojú láti rí bá tu á sọ fún yín pé ojú ojú ojú ojúlówó owó rẹ lọ́gbà ò ní gbàdú bẹ́ẹ̀ lọ àníjọ́ pè ní. owó èlé oríṣi méjì nínú ṣẹ̀ríà alákọ̀ọ́kọ́ wọn pè ní ribal jahiliya rìbá tayé ojú dúdú òun náà ni wọ́n tún pè ní ribal nasi'a rìbá rìbá ti ìlọ́nilára rìbá tó wáyé látàrí ìlọ́nilára onáà ni wọ́n pè ní rìbá al-jahiliyya owó èlé ayé ojú dúdú ìyẹn ni pé wọ́n ti ń ṣe tí ìsìlámù tó dé onáà là ń pè ní èlé ìlọ́nilára èlé tó látàrí alọ́ọ̀lára eléyìí máa ń wáyé látara owó tá a yáyàn á yáyàn lówó nìsín wọ́n yọ ọlẹ́gbẹ̀rún kan ọwọ́ á ní ọ̀sán lẹ́yìn ọ̀sẹ̀ méjì olówó àwọn aṣọ yìí pé ajẹ́ pé ìgbà tó ti jẹ́ pẹ́yìn ọ̀sẹ̀ méjì lọ́sẹ̀ ẹgbẹ̀rún kan ajẹ́ pé ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì náírà lọ́sàn ọ̀sẹ̀ kan ọgọ́rùn kan ọ̀sẹ̀ kan ọgọ́rùn kan gbàdájú fún ọlọ́sẹ̀ méjì òun èlò ló lé òun ọgọ́rùn méjì kí ló jẹ́ kéèlè ọwọ́ náà lè lọ lára pé ń yọ olówó yìí ń sì lọ láàdọ̀sẹ̀ méjì ṣùgbọ́n nígbà tó bá san iye ìgbé tó fi fún yìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń ti láyé ojú dúdú tí wọ́n bá ti yára wọn lówó tí wọ́n bá ti jẹ́ kí wọ́n lọ́la bí wọ́n ṣe lọ́la síbẹ̀ lówó yìí ọ̀pẹ̀ sí tọ́ba tí wọ́n sásìkò tọ́ lọ́sàn-án ọ̀sẹ̀ méjì ti pé ọ̀ wá rówó san àìrówó san yọ àmukulu ọ̀sọ̀gbọ́dọ̀ àkókòrò ọ̀sẹ̀ mélòó ló tún bẹ́ẹ̀ fi fún ìmọ̀ àtúbọ̀ ọ̀sẹ̀ méjì mí ìkùnú àjẹpé ìgbà tó ọba san o àjẹpé ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin lọ́wọ́ àtàn sẹ̀mọ̀ pé ńgbà tí wọ́n fún lọ́sẹ̀ méjì ó lé ọgọ́rùn-ún méjì ìsìn yóò pọ̀sẹ̀ mẹ́rin èlò ní ọ̀hà lò ọgọ́rùn mẹ́rin bọ́ba wú ọ tó fi gbà kún bọ́ba ti fi kún sí bẹ́ẹ̀ lówó ọmọ pọ̀ sí hmm, mo rò pé ẹ̀ máa fẹ́rù rẹ̀ náà ń bẹ láyé ìsìn àdé òsì ẹ̀ máa báńkì ọlọ́mọdé àríwó lè wà lọ́ọ̀dì rẹ̀ ẹ̀ tí báńkì bá yọ one million lè báńkì ọ̀ wá sọ pé owó táwọn máa yá yẹn tà wọn interest tà wọn ó kéré púpọ̀ interest tó kàtà ten percent náà therefore tó bá fi lè gba one million yàtọ̀ sí pé wọ́n ti gbàwé ilé rẹ wọ́n ti gbàwé ọ̀nà rẹ tó bá gba one million adégbèlú lọ́sàn-án one point one million ẹni pé yóò lé hundred thousand wọ́n máa sọ fún wa pé owó tó gbà yìí o ọdún mẹ́wàá péré náà ló fi san wọ́n máa bá ah, ọdún mẹ́wàá mọ̀ pọ̀ kọ́dọ̀ yìí ò ní màlà léyìn ìsáta gbogbo orí yín lẹ́sìn jẹ́ kí báńkì òkú bá lé torí owó èlé owó èlé owó èlé làwọn fi ń sara rẹ̀ lé ọ̀dà tọ́dún mẹ́wàá bá pé tó ọ̀bá rówó san ẹ̀sùn ẹ̀sùn kó àwọn èèyàn lọ bẹ báńkì báńkì ó ti sọ yìí pé àwọn fi ọdún márùn kún fún ọ ṣùgbọ́n lórí interest twenty percent ní ẹni tá a ní tí ó sàánú ẹ tó tún kó gbogbo yẹn so lórí twenty percent ní sẹ́wọ́n kí ni ti one point one lọ́yẹ̀ kọ́ sẹ́tẹ́lẹ̀ yóò di one point two ó kúkú pé àwọn lábẹ́ aráàmù tó ń jẹ ọba ti pẹ́ lọ́wọ́ rẹ sí bẹ́ẹ̀ ni ó lè kó sùn ó sì lè gbé orílẹ̀ rẹ mi lọ́wọ́ wọn àwọn kan ní gbowó fún ọkọ máa lọ bá wọn ilé rẹ ń bẹ lọ́wọ́ wọn ọkàn yálé gbé yìí tó o bá ti sanwó olùlé ń gbàgbé o tọ eléyìí jẹba wọn eléyìí jẹ oríṣi kan nínú rìbá tó wà wípé èlé ògùn rí ẹ látàrí lílọ́ọ̀la bẹ́ẹ̀ sì ni tí ìsìláàmù ń fẹ́ oníkókò yáyàn lówó kó o fi sàánú rẹ̀ sásìkò àti gbowó ń bá tó kọ́ ọmọ pèlè kàkà lórí ẹ̀ tí àsìkò àti sanwó bá wá tó sẹ́ni tá a yá lówó ọ̀bá rówó kó kalẹ̀ ọlọ́ọ̀ni tó ń lọ lára dìgbà míì láì pèlè kàkà ọlọ́ọ̀ni kò tẹ̀ fowó ṣe sàrà fún lólórí fún ọ tó bá yẹ kọ́ ọmọ ẹ dàgbà wọ Islam ẹ̀wọ̀ islam ló ti ṣe dáa tó ṣùgbọ́n bó ti ṣe dáa tó lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ ó lè má bá wọn lára mu torí pé kà ní wọn ní ìsìn tó bá ń gbẹ́nu islam náà ní ìsìn ọ̀yá yẹn lówó ọdọọdún kan kò rí san ọdúnfọ ọdún kan kún fún kò rí san ọdúnfọ ọdún kan kún fún kò rí san ọdọọdún mẹ́ta láwọn àwùjọ tí ọ̀dà onísìn yọọ máa bẹ lọ́ọ̀ni wípé bọ́ọ̀bù àti ẹ̀kú kó òkú òsìjọ́ lẹ́nu ká bọ́ọ̀bù àkókò òkú tó dàda wọn máa rí òfin níyọ̀ lẹ́nu ìwọ́n ti dá pọ̀ àmọ́ bọ́ọ̀bù àkókò ní ìdílé tiẹ̀ dá. bákan náà tó bá jẹ́ pé gbogbo ẹni tó bá ti yáwó lásìkò àti sán tó tí ò ní sán tá a lọ́la sáàbì kankan kún tí òòlì sàn tá a lọ lára sáàbì kankan kún fún tọ́wọ́ apàdà ibi kò sí nílé sàn tá a yáàpè rẹ̀ fún. sábà pé ó ti lè lọ yáwó tó jù bá lọ tí one million wọ́n sílẹ̀ fún un ní ti ten million ló fẹ́ yá yóò ti tètè ná bí ó ti ná lásìkò àti sanwó bá tó wà lágbègbè àgbẹ̀ bá gbòòjà tó àsìkò tó kọ̀ owó sàn tó fi kún ẹ fi kún fún ó ti máa gbé ẹ máa yá fi rẹ̀ bẹ́ẹ̀ ẹ bá wá rí bẹ́ẹ̀ títí ìgbà wo lẹni tí ń gbá àwùjọ ni wọn ò ní pé bọ́ bá yá wọn padà sọ yín náà lẹ́sìn yáwó gbà gbogbo yẹn bá wá tó sẹ́nu ọ̀nà yín wọ́n ti mọ̀ pé bàbá aláàánú ni yín tẹ́ bá yá wọn bọ́pẹ́ bọ́yá ẹ lẹ̀ yá fi rẹ̀ ẹni tó ní tó lè sàn gan yóò lò wọ́n ẹ̀yin ẹlẹ́yin ju àánú wọn lè máa sàánú yẹn bẹ́ẹ̀ sàánú bàbá kúdí ẹ̀dàpọ̀ sàánú ẹ̀mí náà ọba yá gbé rẹ fún o tún yá gbé rẹ fún ó di ọbọ lé torí ẹ àmọ́ bá yẹ pé èèyàn kan èèyàn kan méjì tọ́lá fún wọn lágbára rẹ lọ́ba sàánú kò tún tó burú mẹ́rin jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa eléyìí ni rìbá oríṣi alákòókò rìbá oríṣi ẹlẹ́kẹ̀jì ó là ń pè ní rìbá ìfọ́bù rìbá al-fadl òun náà ni rìbá ká fi oríṣi owó kan ká fi rarú rẹ̀ pẹ̀lú àlékún ká fi oríṣi owó kan ká rarú rẹ̀ pẹ̀lú àlékún pípọ̀ mú náírà wá nìsín ọmọ ẹgbẹ̀rún náírà òfin yẹn oníkun ọbọ ọsẹ bóyá kún ọbọ ọsẹ sí fifty fifty náírà tuntun tuntun àwọn àfi kó nine hundred náírà fún ọ pé nu gbogbo one thousand àwọn mọ hundred naira owó làwọn ń ṣe so ẹjọ ra owó lọ́dọ̀ ara yín oríṣi owó kan náà ẹnìkan wá gbèlè eléyàn ni wọn gbè ní rìbá alifọ́mù torí ẹ̀ nànàbí sọlá àdìsílà sọ pé alifọ́mù azahabu bẹ zahabi riban ilà anyakuna mẹsìlẹm bẹ mẹsìl yẹdan bẹ yẹn wàlfẹ́dọ̀tù bẹ fẹ́dọ̀tù riba ilà anyakuna yẹdan bẹ yẹn mẹsìlẹm bẹ mẹsìl kátà wúrà káfi gba wúrà rìbá ni o. àyàfi kọjá pé iye òṣùwọ̀n kan náà láàbì gba iye òṣùwọ̀n mi iye òṣùwọ̀n kan náà òṣùwọ̀n wọn gbọ́dọ̀ jọjọ wa a gbọ́dọ̀ sọ pé góòlù yìí tuntun ni eléyìí ti wúwọ́ rí rárá òṣùwọ̀n kan náà lẹ́ẹ̀tì gbára wọn. bákan náà fàdákà bá a bá fi fàdákà tá a fi ra fàdákà wíwúwo wọn gbọ́dọ̀ jọjọ wa a gbọ́dọ̀ pé eléyìí ti pẹ́ńlé eléyìí wọn ṣẹ̀ṣẹ̀ ṣe ni rárá gbogbo ẹ̀ gbọ́dọ̀ jọjọ wa so bákan náà ọ gbọdọ jẹ́ ọwọ́sọwọ́ gbàtiẹ fún mi tèmi gbàtiẹ fún mi tèmi rẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni tí ń sẹ́wó ẹni tó ń sẹ́wó one thousand one thousand yẹn ọ gbọ́dọ̀ sọ tiẹ̀ lẹ́kọ̀ọ́ di pé ń kó tiẹ̀ náà bọ tí bá ti ń kó wọn náà máa kó gbà fún mi àwọn tó bá gba one thousand tó sọ síbi tí ń pawó sí ó ní ẹjọ́ kó máa bọ̀ ọ̀wọ́ àsìkò tó fi gbà ó ti di rìbá kódà kó ti one thousand náà ní ó kó fún ọ eléyìí wọ́n ń pè ní rìbá alifọ́bù rìbá tìsín ní ìsín ní ìsín lálẹ́kùn lé lórí ẹ̀ kí ẹ ṣe pé torí kọ́ lọ lára. ṣùgbọ́n tó bá ti pẹ́ ó ti di rìbá nàti à ó ti di rìbá àkókò lé torí rẹ̀ ẹfẹ́ ṣàjọyọ̀ ẹfẹ́ máa fowó mọ̀yàn lórí ilé tí yorùbá máa ṣe òun tó pọ̀ lọ́wọ́ wọn. ọwọ́ afẹ́ lọ sí fẹ́ẹ́